ومن على الجوال وحده فإنه لا يسرع لأن الناس يتهمون على أن يكثر منهم ما ليس معمولا ويقول أولئك إذا ظهر عليهم قد رأينا الهلال ومن رأى هلال شوال نهارا فلا يفتر ويتم صيام يومه ذلك فإنما هو هلال الليلة التي تأتي قال يحيى وسمعت مالكا يقول إذا صام إذا صام الناس يوم الفطر وهم يظنون أنه من رمضان فجاءهم ثبت أنه قد رؤي قبل أن يصوموا بيوم وأن يومهم ذلك أحد وثلاثون فإنهم يفكرون في ذلك اليوم أية ساعة جاءهم الخبر غير أنهم لا يصلون صلاة العيد إن كان ذلك جاءهم بعد زوال الشمس قال باب من أجمع الصيام قبل الفجر حدثني يحيى عن مالك النافع عن عبد الله بن عمر أنه كان يقول لا يصوم إلا من أجمع الصيام قبل الفجر وحدثني عن مالك عن ابن شهاب عن عائشة وحفصة زوجي النبي صلى الله عليه وسلم في مثل ذلك الحمد لله رب العالمين وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وأصحابه ومن اتبع ملته وسلك مسلكه إلى يوم الحساب أما بعد السلام عليكم ورحمة الله وبركاته لين بتي أدوك فún الله سبحانه وتعالى أترى عليكم أصلاة فún محمد sallallahu alayhi wa sallam àwọn alẹ́ àwọn sàhábà rẹ̀ àti gbogbo ẹnikẹ́ni wọ́n tún sọ ojúpọ̀nà ànábì sallallahu alayhi wa sallam níjọ́ kejì ọjọ́ àkíyàrá àmì ọlọ́run ọba subhanahu wa ta'ala dẹ́dáwa ó ṣàlàyéka àwa náà ó kàn nínú àwọn ẹ̀dá olóríire ni eléyìí tí wọ́n bá ànábì sallallahu alayhi wa tí wọ́n bá ànábì wọ ọgbà àlùjánnà náà rahmatihi ọwọ́ arhamu arrahimin ní ẹ̀yìn tá a dúpẹ́ fún Allah àtàtọ̀rọ̀ àtàtọ̀ fún anasọ́lá àlùfáàlà àtúnkìrà wa kó ìpalẹ̀mọ́ oṣù alábàárkà ni oṣù Ramadan oṣù tó jẹ́ pé Allah subhanahu wa ta'ala òfin sànú àwa àti àjẹ́ mùsùlùmí láti rí iṣẹ́ olóore ṣe. Kẹ́lẹ́ báyìí sọ fún wa. Ramadan àsìkò ìkórè dáadáa ni ìgbẹ́nikẹ́ni lágbára jù ilẹ̀ Ramadan irú ẹni bẹ́ẹ̀ yóò péré tó pọ̀ jáǹtẹ̀rẹ̀ ọ̀dọ̀ ọlọ́run ìgbẹ́ni tí Ramadan tó bá ba lójijì yẹni pé tí ò pèsè ilẹ̀ Ramadan irúfẹ́ ẹni bẹ́ẹ̀ yóò sọ Ramadan àyàmì yìí gẹ́gẹ́ bí àwọn ọjọ́ ètò ti ń lò bọ́ọ̀dù sẹ̀láyé rẹ̀ eléyìí ló ó pàdánù àsìkò àtàǹfààní ńláńlá ní ti ọlọ́run bá fún kámẹ́gbàgbé ó wáyé náà hadith nígbà náà sọlá àlọ́ sálàm ànábi ṣe àmín àmín àmín wọ́n á bí lẹ́rẹ̀ yìí pé kí ni tó bí àmín yẹn nínú rẹ̀ ànábi ní mọ̀nà àdọ̀rọ̀kà wọ Ramadan gbogbo ẹnikẹ́ni tí bá bá láyé kò wá rí iṣẹ́ fún ọgì márùn inú rẹ̀ gbogbo rẹ̀ lọ́jọ́ àkìyàmù ẹgbẹ́ yóò jẹ babaláyà torí pé àǹfààní tó fi lè rí ìyọ́nú Ọlọ́run àǹfààní àforíjì subhanahu aláàtì fún ẹ ló fàtọ́ fi jẹ́ pé bí Ramadan ṣe ń bọ̀ yìí bí Ọlọ́run a sì mọ ẹ̀ńkọ́rẹ́jì ara wa lérí àwọn nǹkan tí a ṣe ń bẹ́ẹ̀ tá a fi rí lọ́dọ̀ Ọlọ́run àbí Ọlọ́run subhanahu wa ta'ala Ramadan ونحن في صحة وعافية وفي رزق وإيمان صادق كلام الله سبحانه وتعالى فجاك رمضان قبار ردادا والإيمان أتعرزك أتباليوك أتبابو دودو سيفمان ريولون وباسين كلام الله دعوة كما شاء الله شوال نسوا وانكاي إن شاء الله الرحمن ني ìpalẹ̀mọ́ fún Ramadan àti ìsinra ẹni jiná pẹ̀lú àwọn ẹ̀kọ́ tó rọ̀ mọ́ àtàwọn ìdájọ́ ilé tó súnmọ́ ọ̀rọ̀ àwẹ̀ ní ọ̀lẹ́ yìí ẹbí wọn sọ fún wa a máa kà nínú tíra mọ̀wátọ̀ Imam Malik rahimahullahu ta'ala a máa ṣàlàyé àwọn ọ̀rọ̀ ẹgbà wa tí alimam Malik rahimahullahu ta'ala tó kọ sínú tíra alálùbáríkà ni tí wọ́n fi ń ṣàlàyé nípa siyam a ní kìtàbù siyam ilé ní agbọ́nrin ilé tí a fa onítìrà tọ́jú sọ̀rọ̀ nípa ààwẹ̀ àtàwọn ìdájọ́ tó rọ̀ mọ́ nínú tíra àwọn tó ń pè ní àmúwàtọ́ imam Malik rahimahullah ta'ala tíra wọn tọ̀ yìí gbogbo ara mọ̀ yìí pé nínú tíra tó láàmì nínú ẹ̀sìn wa kò ló jẹ́ bákan náà nínú mọ́sáàbù alimam Malik nínú tíra tó lóòrìn kódà tó wà lọ́wọ́ wájú tó fi pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn táwa ń gbé yìí nílẹ̀ káàró òjèrè àbí ní áfíríkà wọ́n sábà máa ń pàrọ̀ mọ́ra ni pé ọjà àbùmọ̀lẹ́kì ọ̀làǹtẹ̀kì ni ọ̀làǹtẹ̀lẹ̀ ìdílé ta fi lọ mú tíra yìí pé pọ̀ tíra yìí wọ́n tẹ́ pẹ́sẹ́ kó mọ́ra àbùmọ̀lẹ́kì ọ̀làǹtẹ̀lẹ̀ ẹ̀sìn tá a fi ra wá sí sọ́dọ̀ àlùmọ́ malik ẹ̀jẹ̀ ká tẹ̀ wo nínú àwọn kan tí mọ́ malik rọ̀ mọ́ ọlọ́ tààrà nínú àwọn ẹ̀gbà wá eléyìí tó gbà wá ká wo àwọn ọ̀gbà wá olówó iyebíye wo ló sọ tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ àwẹ̀ àwọn kan mìíràn ń bẹ tó jẹ́ pé mọ́lẹ̀ kan kọ́ lọ́dọ̀ àti àkójọ inú tíra yìí àbí ọlọ́run ọba dẹ́dá wa nínú nǹkan tí ń bẹ lọ́kàn wa kò náà ní pé tíra yìí fún wa nígbà láàyè láti ṣàlàyé ẹ̀ ní odidi ṣùgbọ́n látara ìbásìkò mu àáfòfẹ́ rẹ̀ lọ síbi kìtàbù síyà agbẹ́rin ibi tí wọ́n ti sọ nípa ààwẹ̀ ìmáàmù kìlá pé ìmáàmù Malik ibn Anas ìmáàmù Darul Hijra ìmáàmù Malik ibn Anas kọ́lọ̀ bá wà kí wọn. ìgbà abẹ́rẹ́ kìtàbù síyà mu wọn wọ́n mú báàbù alákọ̀ọ́kọ́ jáde wọ́n ní báàbù máa já fi ru'yatil hilali lis-sawmi wal-fitri fi wọ́n ní agbẹ́rin àkọ́kọ́ táwọn máa ṣàlàyé fún wa òun náà ni máa já fi ru'yatil hilali àwọn ẹ̀rí tó wá lérí wípé a máa ń rí oṣù lis-sawmi ká tó lè bẹ̀rẹ̀ ààwẹ̀ wal àbí ká tó lè túnu fi Ramadan tó bá di pé abẹ́sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Ramadan ilé ìjẹ́ ká kọ́kọ́ mọ̀ wípé alimami Malik rahimahullah ta'ala imamu darul hijra ibi táwọn náà so wá kọ́ lórí ọ̀rọ̀ abẹ́rẹ́ ààwẹ̀ àtúnu ààwẹ̀ ibi kí ni fi ru'yatul hilal níbi rírí oṣù ajá pé tẹ́lẹ̀ kan bá sọ pé mọ́tàbí màlìkí màlìkí lòún tẹ̀lé tí ò bá tọ̀lànà mọ́mú Malik nípa wíwá oṣù àti rírí oṣù nípa bíbẹ̀rẹ̀ Ramadan àbí títún Ramadan a sì mọ̀ pé mujaradu ìjà ẹni kẹ́kẹ́ ń pàkó mọ́ra ẹni ìtẹ̀lé mọ́jà kò mọ̀rì kíni kò tọ́ ìlànà tí Imam Malik rahimahullahu ta'ala eléyìí tí wọ́n gbé kalẹ̀. Imam Malik ní báàbù máa jẹ́ fi ru'yatil hilali lè sọ́wọ́mì wà lè fi Ramadan. àyíká ti máa sọ àwọn ẹ̀rí wo ló wá nípa rírí oṣù láti bẹ̀rẹ̀ àwẹ̀ àbí láti túnú àwẹ̀ nínú oṣù Ramadan tó jẹ́ oṣù àbáríkà eléyìí tí a fẹ́ mú ọlọ́run bá dẹ́dà kó jẹ́ kẹ́mi wọ́n bá. àwẹ̀ àtìmọ̀ yìí pé òun náà ní alimsak òun náà ní ìkó ẹnu dúró lérí àwẹ̀ nkẹ́kẹ́ kẹ́lẹ́ bá a ṣe mọ́ ẹnu sàlàyé fún wa pé èèyàn kọ́ ẹnu dúró ó túmọ̀ sí pé ẹni yẹn ó sáfà àwẹ̀ nkẹ́kẹ́ gẹ́gẹ́ bá ń pè ní àwẹ̀ nìyẹn ṣùgbọ́n nínú ṣẹ̀dá islam àmọ̀pẹ́ ààwẹ̀ ó náà ni ìkó ẹnu dúró à ń jẹ̀mí al-mufattirat àwọn muftirat níbi gbogbo nǹkan tí máa bá ààwẹ̀ jẹ́ mí tùlú ìlúfẹ́jì àsọ́dé láti gbàtà ìfọ́jà rí òdodo bá ti là ìlà gúrú bishamsi títí tí ọ̀rọ̀ ó fi wọ̀ bìníyà títà abud lánìyàn wípé mo fi sìn ọlọ́run ọba ni ààwẹ̀ òun náà ni ìpọnudó n'ibi ahụ nǹkan tí máa bà àwẹ̀ jẹ́ tí bà àwẹ̀ jẹ́ afàlàfi ó bẹ̀rẹ̀ sí àwọn kan bẹ̀rẹ̀ sí bà àwẹ̀ jẹ́ àbí nǹkan tí máa jáde láwẹ̀ láti ìgbà tí àlùfáàjà ti là títí di ìgbà tí òòrùn ó bá wọ̀ mo ọba Allah subhanahu wa ta'ala tó jẹ́ adẹ́dàá ilé náà ní ẹ pè ní ibà hadithu àwọn ọ̀rọ̀ wo ló wá lérí bíbẹ̀rẹ̀ àwẹ̀ pẹ̀lú rírọ́sù àti padà pẹ̀lú rírọ́sù faqala rahimahullah hadathani yahya an malik an nafi'. abdullahi bin umar anna rasulallah sallallahu alaihi wa dhakara ramadan faqala لا تصوم حتى ترض الهلال ولا تفطر حتى ترض فإن جمع عليكم فخذوا له. عفوا يحيى يحيى عن مالك ولا أضر مالك مالك عن نافع من مالك بن أنس النافع طجة مولى ابن عمر قل ابن عمر صويب من أصول الأسانيد ما رواه مالك عن نافع عن ابن عمر سننه ọ̀nà tó máa ń gbàgbà hadith wa tó máa ń lálàáfíà pin ìkan nínú ẹ̀ ní nǹkan fún Málìkì bá gbà wá anáfẹ́ bábọ́dọ̀ anáfẹ́ an ibn Umar ẹ bó ṣe mẹ́rin náà àwọn onímọ̀ sọ́lá wàlẹ̀ hadith. màrọ̀wáhù Málikún anáfẹ́ an ibn Umar mẹ́rin asọ́rì látàrí ìtì máa Málìkì bá gbà wá tó wá sọ pẹ́nu náfẹ́ òmọ́lẹ̀ ibn Umar ló ti gbọ́ tí náfẹ́ wá ní òun gbọ́ lẹ́nu ibn Umar nínú ọ̀nà ìgbà àdìsí wa tọ́lá làáfíà pé òní ajá pé sábẹ̀dù tó tàbí sí gbà wá min asọ́rọ̀kìlì asàrí nínú ọ̀nà tí àdìsí máa ń gbà wá táwọn afárá ti sọ pé tó bá gba àná báyìí wá ọ̀nà tó lálàáfíà ni. ìmáàmù máàlìkì gbọ́dọ̀ ẹnu náfẹ̀ náfẹ̀ sọ pé àwọn gbọ́dọ̀ ẹnu àfọwọ́ abdullahi ibn Umar àna rasulullah sallallahu alaihi wasallam ramadan ipe arabi sallallahu alaihi wasallam arabi sọ̀rọ̀ nípa ramadan faqal nínú tọ́lá látàsúmù hátà táwọn olùhì làlà mọ́mọ́ Málíkì ló bá ti sọ àdìsí wa ó ní Ibn Nafi sọ pé Ibn Umar sọ pé àrẹ́bí sọ̀rọ̀ nípa Ramadan ọwọ́ ní látàsúmù ẹ̀ gbúdọ̀ gbààwẹ̀ anáhì látàsúmù anáhì tàkítàdì màdá àtàhírìm tọ́mọ́ ní náhì ìkọ̀fún ni látàkùrọ̀ sí náà ẹ má súnmọ́ zina. ìkọ̀fúnni yìí a máa túmọ̀ ìṣeléwọ̀ àyàfi tá a bá rí nǹkan mìíràn tó gbé pò ní ojúpọ̀nà ìṣeléwọ̀ rẹ̀. àwọn ìlànà tẹ̀sùmù ẹ̀ gbọ́dọ̀ gbà rẹ̀ àtàtàrà wọlé ìlànà títí tẹ́ fi rí oṣù ẹ̀ gbọ́dọ̀ gbà rẹ̀ tẹ́ fi rí oṣù. wàlá tó fi tèrò bákan náà gbọ́dọ̀ túnú ẹ̀ sínú nípa pé àwẹ̀ ti parí àtàtàrà òhù títí tẹ́ fi rí náà padà tẹ́ fi rí kíni oṣù àtẹ́pẹ́ nàbí sallallahu alaihi wasallam alaqọ bidayata sọ́ọ́mù wà ní àyàtà bìmọ́dá bírú yẹtẹ̀ ìlànà àdàbí sallallahu alaihi wasallam ó so bíbẹ̀rẹ̀ oṣù àti píparí oṣù oṣù má rírí oṣù ni níbo lẹ ti wá rí à ń mọ́jọ́lẹ̀ eléyìí tẹ́ ń ṣe káàkiri níbo lẹ ti rí síbẹ̀ ní màlìkì ni má màlìkì mú wàtọ̀ má màlìkì ìlàgbéjáde fún un tó bá pẹ́ lóòótọ́ lódodo mọ́dà bí màlìkí lẹ́ ń tẹ̀lé àlùmọ́ màlìkí ni báàbù mà já fi hùwà tìlì láàlì lè sọ́ọ́mì wà fitiri fi ramadan. wà á dákàrà hadith man hadith abdullahi bin umar tó jẹ́ pé wà á ń tọ̀rí kìmín asọ́kìlì àsàní nípa tó sọ pé láti sùn wà tàtàrà òlè ìlara wà á tó fìrò hàtà tàrà ò. arábìnrin ẹ̀ gbọ́dọ̀ bẹ̀rẹ̀ àwẹ̀ náàyù àdáhì ikọ̀ fún ẹ̀ gbọ́dọ̀ bẹ̀rẹ̀ àwẹ̀ ẹ̀ wá dákọ̀ mọ́mù mi tẹ̀ntẹ̀lé ẹ̀ má dákọ̀ mọ́mù málìkì mọ́. wípé mọ́mù málìkì ló kọ́ nu tíra rẹ̀ gbàgbàgbàgbà wípé ànábì sọ pé sọláàrọ sálàm ẹ gbúdọ̀ bẹ̀rẹ̀ àwẹ̀ tẹ́fì rí rẹ̀ tẹ̀sù wọn náà tó fi rọta tọrọ ẹ sì gbọ́dọ̀ sínú náà nígbà pé ibi tá a wá gbàdé yìí ibi tá a gbàdé yìí ara o ẹ gbúdọ̀ sínú tẹ́ẹ̀tù fi rí náà sọlá ọba ní fayọǹgó maaleykum tó bá jẹ́ pé ọba wa sàpamọ́ fún yín látara ẹ̀sùjò látara kíjà pé ẹ̀sùjò tàbí àìmọ́lẹ̀ ojú ọjọ́ sọlọ́bà sọlá sọlá ní fakuduru lahu fa ingum ma'alaykum fakuduru lahu tí wọ́n bá jẹ́ pé ẹ bá wá wá ìrètésù yìí ẹ bá wá rí tó pamọ́ fún yín òṣìṣẹ́ Allah sallallahu alaihi wasallam ní fakuduru lahu gbọ́nà òun fakuduru yìí ó bùkátà àlàyé tá bá ní fakuduru lahu àwọn àfáà wọ́n ní kí ni tún máa fọ́kùdùrù làwọn ṣé ẹ fúnlẹ̀ mọ́ tábà tún bá àwọn pàmò kúndùrù àlẹ́ yìí rí zùkú falẹ̀ yóò fẹ́ mi máa àtàkùnlọ ẹni tábà fún díẹ̀ níbi àrízìkì rẹ̀ sọ apákọ̀sọ yìí pé pàfóòmù àwọn ni pé fọ́kùdùrù làwọn oní àná yìí pé ẹ fún eléyìí lọ nínú lóga ẹ fún ilẹ̀ mọ́ yìí pé tọ̀ lọ́fíìsì apákọ̀sọ pé tọ̀ fọ́kùdùrù làwọn ẹgbàá yìí pé tọ̀

ní tí wọ́n kó pọ̀ lódìdí tí ò fẹ́ pé ó bùkátà àlàyé yẹn tá a bá rí ní tó wá sàlàyé ẹ̀ àbá sọ pé gbólóhùn fákúdùrú làwù ó tún lè túmọ̀ sí pẹ̀sẹ̀ kí ni o ẹ fúnlẹ̀ mẹ́kẹ́ ká sábà mélòó twenty nine àfàìmọ̀ tó mọ̀ ni àbá sọ bẹ́ẹ̀. ṣùgbọ́n àmì sọ̀rọ̀ láàrin ọ̀sánlámà àmì sọ̀rọ̀ ọ̀sánlámà ó bá ní fi àlà ó sọ ó pa òbí máa sọ ó pa ọyọ àbìdùnú rẹ̀ ó ṣàlàyé in tó gbà lérò pẹ̀lú fàkùdòrò láwù alayhi salawatu rabbi wa salamu wa barakatuh. sọ àdìsí yìí àdìsọ láfa ni tí ẹ bá fẹ́ bẹ̀rẹ̀ àwẹ̀ látàsùnmù ẹ gbọ́dọ̀ bẹ̀rẹ̀ àwẹ̀ náyù àtàtàrà olè hìlára tẹ́fì rí oṣù wọn àti òfìrò bákan náà ẹ sì gbọ́dọ̀ túnú àwẹ̀ tẹ́fì ṣe kí ni o tẹ́fì tú ẹnu oṣù tẹ́fì rí oṣù fàyẹ̀kùn màálẹ̀ tí oṣù ṣàwálì bá wá farapamọ́ fún yín tàbí oṣù ramadan ó bá wá farapamọ́ fún yín kí ni ká ṣe fàkùdúrú làwò so gbólóhùn fàkùdúrú làwò a ní ìtumọ̀ rẹ̀ ọ̀pẹ̀ ká ṣùgbọ́n àdàbí sàlá àṣàlá ń padà sí kí ni o ó ṣe àlàyé rẹ̀ gẹ́gẹ́ bá ti mú màdé ẹ̀ nínú hadithu mi ní ìdáhùn parí náà. حدثني عن مالك عن عبد الله بن دينار عن عبد الله بن عمر أن رسول الله صلى الله عليه وسلم قال الشهر تسعة وعشرون فلا تصوموا حتى تروا الهلال ولا تفطروا حتى تروه فإن غم عليكم فقدروا له المهم مالك وحدثني يا مالك أفاد يا أفاد عن مالك قلنا الأضرب من مالك عن عبد الله بن الدينار أفاد عبد الله بن الدينار عن عبد الله بن عمر ثلاثيان أن رسول الله صلى الله عليه وسلم قال الشهر تسع وعشرون فلا تصوموا حتى تروا الهلال ولا تفطروا حتى تروه فإن غم عليكم فاقدروا له afọ́rin mọ́ malik sọ pé àtọ́dọ̀ abdullahi ibn dinar làwọn ti gbélé abdullahi ibn dinar abdullahi ibn dinar ló ń gbẹ́tọ́dọ̀ abdullahi ibn omar ọlọ́kọ̀ọ́ba. àtúkẹ́ rọ́ṣù wọ́n á tún fún èrò wọ́n tàtàrọ̀ ẹ̀ sì gbọ́dọ̀ dánú gbígbà wẹ̀ dúró náà àbíkẹ́ ẹ̀rọ́sù àbísọ̀lá àsálà fàyẹ̀ngùn màálẹ́kọ́ fọ́kùdùrù là ẹgbẹ́ sọ níbi àdìsá alákọ̀ọ́kọ́ ti ti malik anáfẹ́ amalik anibni ama ama húnà ana abdullahi bin dinar ana abdullahi bin umar ọ̀nà sọ̀rọ̀ yìí pé ẹ bọ̀rọ̀ bẹ̀rẹ̀ àtẹ́fì rọ́sù ẹ bọ̀rọ̀ súnmọ́ àtẹ́fì rọ́sù tó bá pọ̀ pamọ́ fún yé fọ́kùdùrù làwọn. نعم حدثني عن مالك عن ثور بن زيد الديلي عن عبد الله بن عباس عن رسول الله صلى الله عليه وسلم ذكر رمضان فقال لا تصوموا حتى تروا الهلال ولا تفطروا حتى تروا فإن هم عليكم فأكملوا العدد وفي رواية فأكملوا العدة ثلاثة آه هذا الحديث حديث عبد الله بن عباس هذا òun ló wá sàlàyé intaadi tabla ibn عمر جاكم بوافوا wa fun مالك ní wa hadathana malik an sawr ibn الله ad-dili an abdullah rọ̀dàlá àánú hùmá. anna rasulullah sallam dákà ramadan abdulhamid abbas anabi sọ̀rọ̀ nípa ramadan ó dá àwọn lẹ́kọ̀ọ́ nípa ramadan faqal anabi ni látàsúmù ẹ má gbààwẹ̀ hatta tara olè hilala tẹ́tí tẹ́fì rí oṣù ẹgbẹ́ náà mi ṣe ń sọmọ oṣù oṣù oṣù làánà wa wàrà tó fìrù hatta tara ẹ dákọjá béèrè béèrè kan nínú dẹ̀jìlò akili gan nínú ọ̀rọ̀ làákàyè tó bá pé lóòótọ́ a máa wo ìràwọ̀ àbá máa mọ́jọ́lẹ̀ ni gbogbo adi ìsìnkí tó padà ṣẹlẹ̀ sí náà ẹ̀dá mi ló kò ní wúlò mọ́ gbogbo àdí yìí ó dàbí pé ìdí ẹgbẹ́ yẹn kan sọ̀rọ̀ dàálẹ̀ ọ̀rọ̀ tó wèsì ká sọ pé lóòótọ́ àwọn ẹmọ́jọ́ ọ̀lẹ̀ ni ó padà ṣẹlẹ̀ nígbẹ̀yìn ayé tọ́lápẹ́ ní ẹ̀sìn ọba gbogbo òdo ni jẹ́ ẹyẹ dẹ̀sìn ọlọ́run ọba rúmọ́ ẹ̀sìn páyà kọjá kìyàmà nànàṣàlánà lẹ́rìnà òrùsùlẹ̀ eléyìí nànàṣàlánà òrùsùlẹ̀ gbogbo àwọn àdìsí yìí àdìsàbẹ́bìnà ọmọ àdìsàbẹ́bìnà àbá ọ̀gá ẹ̀rù mi sọ̀hàbà níbo lẹ fẹ́ ká dà àwọn àdìsí yìí sí tó bá yá pé ká máa mọ́jọ́ lẹ̀ ni ẹ bá fẹ́ sọ di ẹ̀sìn mọ́ wa lọ́wọ́. Ànábì sallallahu alaihi wasallam ní látàsóòmù ẹ má gbààwẹ̀ wọ mùsùlùmí má gbààwẹ̀ àtàtàrọ̀ lè yí láàlà tó fi rí oṣù wàlà tòfìtérò

gbólóhùn fàákùnrin tó ta fàràfin ni ó ní mubayin lọ́wọ́ bàyá náà mójúmọ́ lò ó fàákùdùrú làkù wáde so almujmal tábàdà ní mójúmọ́ tá a ní mubayin nù rẹ̀ kí lọ́kùn tá a ṣe àáfẹ́ tó bàyá náà rẹ̀ tó wá sàlàyé àáfẹ́ ṣe kí ni o àáfẹ́ tú èyí tí wọ́n kó jọ ní guduku lójijì fún wa nítorí bẹ́ẹ̀ nínú máa òṣòlù fẹ́fẹ́ ènìyàn bẹ́ẹ̀ ni àkè so tó bá ti di báwọn tí a bá wókè. tí kùrùkùrù òjò arósù n ò sọ pé oṣù yọ n ò sọ pé oṣù yọ bọ̀ kí rí kù tí bá kọ́ di tẹ́ẹ̀ rósù yẹn òjò bá rọ̀ àbí kọ́ di sẹ́mọ̀ ẹ̀ bá rí oṣù yẹn fọ akmilu ìdàtà sálásì akmilu adad. kí ni ìpìlẹ̀ oṣù tí ṣòro kí ni pípẹ́ rẹ̀ pé ó wá pọ̀ tán àríwá ẹ̀rí. ọlọ́run fa àkùnrin ìdá fa àkùnrin àdà ẹ ka òǹkà ọjọ́ yẹn kó pé ọgbọ̀n àjẹ́ yìí pé sẹ́rùhù fákùdùrù lápẹ́ká sọ pé sàbáàd aṣọ twenty nine kò ní ṣe kí ni o kò ní lọ torípa tó wá ṣe kí ni o tó wá sàlàyé rẹ̀ fún wa. sọ̀rọ̀ bí jẹ́ pé ibẹ̀ làwọn àfáàfáà ọ̀rọ̀ àwọn àfáà míì mìnà tó jẹ́ wípé kanu yasumuna yawmu shaq taman gbawe ni jo ti won ba ro pe ah osu yen sumo ko yo kurukuru no jase kini o ni o o nbe ninu awon ebe be se pe won so pe ah oto ni pe osu yen ojo ojo clear arosu na ye clear oto ni pe osu ba ti e yo gan ba fe ri je e to jo jo se o le jari ó bẹ nínú àwọn tẹ́gbọ̀n fún mọ̀tò ọ̀sẹ̀ fọ́pù rà ìjà náà ti sọ ìṣirí tẹ́gbẹ́ irú àwọn yẹn wà ṣe kí ni o wọ́n wàá gba ààwẹ̀ ní ọjọ́ tí àwọn ń wò pé ṣé wà Ramadan ni àbí tààtì Ṣàbán irú ẹ̀rọ ṣẹ́rù ọ̀rọ̀ káfẹ́ yípa wípé kí n gbàwẹ̀ lọ́jọ́ kan nínú Ṣàbán àbí ó dájú kí n jọ̀sán nínú Ramadan lọ ẹ̀rọ pàdé àwọn àṣàrò oríṣiríṣi bẹ́ẹ̀ ibi fákùrù làwọn ṣùgbọ́n àdìsí abúlé náà pass fákùrù làádẹ́tì sàfihàn tàṣàràfín ẹ̀ka oṣù kó pé kó pé ọgbà kálàbí ó ti ṣàlàyé nǹkan tá a ṣe fún wa tí a bá ń rò pósù yọ bọ̀ tí nǹkan kẹsẹ̀ kíni o tó kọ dí wa tí ò jẹ́ kárí oṣù náà. حدثني عن مالك أنه بلغه أن الهلال رؤي في زمان عثمان بن عفان بعشي ولم يفطر عثمان حتى أمسى وغابت الشمس وحدثني عن مالك أنه بلغه أن الهلال رؤية في زمن عثمان بن عفان بعشر ó ní ọdún tẹ́tí gba àwọn òrìnà ọmọ táwọn ọdọ Malik ọdọ Malik wípé Usman ibn Affan sàbí mubarak sábẹ ẹlẹ́kẹta eléyìí ní ti pẹ̀lú fitiri sí túnú àwẹ̀ ànàlẹ́yìn láàlá wípé wọ́n rí oṣù ní zamani man Usman ibn Affan lásìkò Usman ibn Affan ṣùgbọ́n wọn wá oṣù yẹn rírí ìgbà tí wọ́n sọ fún àfọ́ àbúrò àfáà wọn ò rí ní lápòjọ ní ìsìn ká sọ pé irú òní náà àná ni àrùpá àrùsù ká tún lónìí wọn wá gbọ́ wọn làbárí yẹn kò dédọ̀ fún àfáà títí títí tó fi di pé ó ti bọ́ sọ́wọ́ ọ̀sẹ̀ mọ́ wọn lọ́wọ́ wọ́n wá sọ fún fún àfáà pọ̀ ti rọ́ọ̀sù padà bí ó fèrè òsùnmọ̀ ìsúnmọ́ ló túnú àtà amsa tilẹ̀ fi sú wàgọ́ bá ti ṣàmùsì ẹ̀kọ́ kan mẹ́mẹ́ta tó ń ẹ̀kọ́ tó wà ń bẹ̀rẹ̀ ni pé téèyàn bá rí oṣù ní ìlú tó ní adarí tó ní àpàtẹ pẹ́sìn pàdé lọ sọ fún ẹni tó jí adarí yẹn ní ìsìn lọ́yọ̀ọ́ èèyàn bá rí oṣù nígbà ọjọ́ tuesday nísìn ẹni yẹn kì í ṣe pé yóò sọ pé nà mo ti lóṣù òun kéde yóò lọ abdullahi bin umar náà sara am náà sọ yìí láti ọ̀rọ̀ àìtó àwọn èèyàn wo sùn èmi náà lè rí gbàtà àdẹ̀rí alábàdàn sọ̀lá sara so mẹ́ni àjọ ọ̀nà tẹ́ mẹ́ngbà ṣe nǹkan nìyẹn so wọ́n rí oṣù ọmọbìnrin àfáàn ó ti wà nínú àwẹ̀ fàlàbí òfin hata amsa wàgọ́bátì àṣàmì ṣùgbọ́n ọ̀rọ̀ eléyìí isnadu rẹ̀ dọ̀ọ̀if afaru rẹ̀ isnadu dọ̀ọ̀if afaru kò fẹsẹ̀ سمعت مالكا يقول في الذي يرى هلال رمضان وحده إنه يصوم لا ينبغي له أن يفطر وهو يعلم أن ذلك اليوم من رمضان ثم قال ومن رأى هلال شوال وحده فإنه لا يفطر لأن الناس يتهمون على أن يفطر منهم ما ليس معمونا ويقول أولئك إذا ظهر عليهم قد رأينا الهلال فمن رأى هلال شوال نهارا فلا يفطر ويتم صيام يومه ذلك فإنما هو هلال الليلة التي تأتي نعم وني وبعض مالك لا بقى رحمه الله تعالى سمعت مالكا ولن بطمان مالك سقي الذي يرى يرى هلال رمضان وحده ẹni dárí oṣù fún ara rẹ̀ ẹni tó kí ó dárí oṣù nìkan lórí oṣù anáwó yẹsùn ó ní yóò gbàwẹ̀

kọ́lá ọmọrọ́ ìlànà ṣàwọ́l wàdá ṣùgbọ́n tó bá rí oṣù ṣàwọ́l nígbà tá a bá fẹ́ túnú àwẹ̀ tóun bá darí fa ìnáwó láàyò fìdí ó ní kò ní túnú o لأن الناس يتهمون على أن يفطر منهم من ليس مأمونا torí pé ìparí àwẹ̀ ṣẹ̀gbẹ́ta wọn fẹ́ bẹ̀rẹ̀ àwẹ̀ wọ́n ní pé ó ti tó kárẹ́ nìkan tó sọ fún orí oṣù níbẹ̀rẹ̀ àwẹ̀ kárí ẹ̀ nìkan péré ó ní mo rí oṣù o àtẹ́ṣẹ́ lọ́lá so bàdábì gbọ́ wá ní nàbì náà bíláàlì lọ́pọ̀ inú àwọn èèyàn kan gbà wọ́n lára ṣùgbọ́n ká náà fẹ́ sùn ní àárí èèyàn méjì àárí èèyàn mélòó àárí èèyàn méjì lórí wípé àrósù o àti bẹ̀rẹ̀ rẹ̀ nítorí pé àwọn èèyàn yànnà náà sọ yẹn tẹ̀yìn múnà àrà àyùfùtìrọ̀ mínú mẹ́lẹ̀ ìsá ma'munan ويقول أولئك إذا بغروا عليهم قد رأينا الإلال المراه إذا شوال نهارا فلا يفتي ويتم مصوف فإنما هو ìlàálù láìlàtì lẹ́tí tààtì yìí. wọ́n ní àwọn èèyàn máa ń fura síta àwọn eléyìí àwọn tọ́ka wọn ọ̀balẹ̀ sí. wọ́n máa ní túbọ̀ síra ẹ̀ ìròdì rẹ̀ lágbájá lórí àlóhùn lóṣù. ṣùgbọ́n tá a bá rí èèyàn méjì á fi kẹ́kọ̀ọ́ wá ẹnìkejì rẹ̀. bákan náà wọ́n máa sọ pé wọ́n kan ìdá tó hàrà àléyìn kọ̀dọ̀rọ̀ àyìnà ìlàlà. inú túbọ̀ tá a máa ní síra àwọn olóhùn tọ́wọ́ àwẹ̀ bá ti tẹ̀ wọ́n wọ́n sọ pé àwọn ti róṣù torí ẹ̀ ká tó sọ pé a rí akátúgbà pé èèyàn rí oṣù ṣàwàl àpè mélòó àpè èèyàn méjì tí wọ́n jẹ́rìí pé àwọn rí oṣù torí pé ó ṣeé ṣe ẹ̀dà rẹ̀ pé lóòótọ́ ni ẹlòmíín bẹ́ẹ̀ bá ti gbà pé ah, àfáàgbélà yóò tẹ̀ná ẹni tí gbà tó tẹ́ ni àfáàgbélà yóò tẹ̀ná ah, ẹ tí wọ́n sọ pé yàrá yóò tẹ̀ná tó so àwọn àwọn ọ̀nà ìdákọ́kọ́ wù náà wọ́n ní kí ló dárí àlọ́ tó jọrí so a ní ìdèyẹ méjì tí wọ́n kọ̀ wọ ara wọn. ẹni tó bá mọ̀rọ́ àìsàn ṣàwọ́ọ̀lù náà hàn ọ̀rọ̀ ẹni tó bá rí oṣù ṣàwọ́ọ̀lù lọ́sàn-án fọlá yóò fẹ̀ kò ní túnú ọ̀rọ̀ tí mo sì yá yá omi ìdàrí yóò gba àwọn ọjọ́ náà tẹ́ni fàyín náà wọ lẹ́yìn tààtì oṣù tó rí yẹ oṣù ọjọ́ alẹ́ tó ń bọ̀ ni ìní tó rí yẹ pé kò ní sọ fún òun rí oṣù kọ́ wá ní oṣù kí ni o مباتونو اوي لا قال يحيى qala مالكا يقول اذا صاب الناس يوم الفطر وهم يظنون انه من رمضان فجاء فجاءهم ثبت أن هلال رمضان قد رؤي قبل أن يصوموا بيوم وأن يومهم ذلك أحد وثلاثون فإنهم يفترون في ذلك اليوم أية ساعة جاءهم الخبر غير أنهم لا يصلون صلاة العيد إن كان ذلك جاءهم بعد زوال الشمس

àwọn tá a fọkàn tẹ́ bá wá bá wọn pé à wọ́n ti róṣù rọ̀mọ́ tó sùn pé àwẹ̀ ti parí. ẹgbẹ́ o wọ́n gbé gbàtẹ́ yìí bẹ̀rẹ̀ àwẹ̀ yẹn wọ́n ti rí oṣù kọ́bílà akẹ́yìn tó bẹ̀rẹ̀ àwẹ̀ yẹn fún ọjọ́ kan tó lónìí nítorí ní thirty one nínú òǹkà.

thirty one sí thirty one rúwà lóṣù kò sí ìdá wájib lazim dandan ni kí wọ́n túnu nígbà náà ayé ẹ̀ka sáà ti kàn tá any time tí ò bá rí kí làbárí yẹn kéde o kọ́ wa dé wa bá wọn bẹ́ẹ̀rọ anahum la yusalluna sọ́dọ̀ láì ó ní ṣùgbọ́n wọn ò lè kí ìdí o in kana dhalika ja'ahum ba'da zawali shams wọ́n á pé ńgbà tí wọ́n wà á máa gbọ́ làbárí yẹn àsìkò zúùrù ṣe kí o òtítọ́ ó sọ̀ mí ìlú mọ́wọ́tọ́ ọ̀hún sọ yìí pé tó bá jẹ́ yìí pé àsìkò tí ó wá gbọ́ yẹn àsìkò ìdè òtí ìfàtà wọn wọ́n ṣe kí ni o wọ́n kì í jù. wàá dé. báàbù man ajma as-siyama qabla al-fajr. sọ̀kà tó kúrò níbi báàbù yẹn ni wípé gbogbo tí wọ́n mọ̀lìkì sọ pátá lórí ọ̀rọ̀ ààwẹ̀ kí ló sọ bẹ́ẹ̀. ẹ rí kódà débi yìí pé bá rí táwọn ò tiẹ̀ kí gbogbo ẹ̀ mọ́mọ́ ma so má rírí oṣù rahimahullahu ta'ala so islam tó lọ́n fúnra nìyẹn sallallahu alayhi wa sallam siyam nínú siyam nínú àwọn ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú àwọn tó ní ṣe pẹ̀lú tó dẹ̀ kẹwàá ó ní ọ̀rọ̀ nípa a ti mọ̀ wípé àníyàn tó máa hàn ló alqalbu àníyàn ọkàn ní gbé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kọ́ èsì náà wáyé tù kan ṣùgbọ́n àwọn ẹ̀kọ́ kọ́rọ̀ mọ́ àníyàn ààwẹ̀ nípa Ramadan ó gbúdọ̀ jẹ́ wípé ẹni yẹn mọ́jà mẹ́rin àtẹ̀bí yìí ó ní pé ẹni yẹn ó gbúdọ̀ gbé àníyàn yẹn sùn pẹ̀lú ẹni wípé kí tó jọ èèyàn gbọ́dọ̀ pinnu màá قبل mọ́dá rọ̀ ìfàdé lọ́pọ̀ sọ pé báábù mọ̀nà ájìmá àṣìyà ayé mọ̀nà àzàmọ́ àlá sọ ẹni àìsàbọ̀ sọ nípa ẹni tó pinnu lórí gbígbà àwẹ̀ kọ́bìlà àlùfájìrì ṣáájú kí ni o àlùfájìrì kó tó yọ ṣàgẹ́tì báábù yẹn báábù mọ̀nà ájìmá àṣìyà kọ́bìlà àlùfájìrì àìsàbọ̀ sọ nípa wípé ẹni tó pinnu tó kó ọ̀kan rẹ̀ jọ lórí gbígbà àwẹ̀ ṣáájú kí ọ̀rọ̀ رسول الله نعم قال حدثنا يحيى عن مالك النافع عن عبد الله بن عمر أنه كان يقول لا يصلى من عجمع الصيام قبل الفجر وحدثني عن مالك عن ابن شهاب عن عائشة وحفصة زوجي النبي صلى الله عليه وسلم بمثل ذلك حدثني يحيى عن مالك رحمه الله عن نافع رحمه الله عن عبد الله بن عمر رضي عنه أنه كان يقول لا يصوم إلا من أجمع الصيام قبل الفجر لا يصوم arábìnrin ẹ lọ́mọ pàdé ẹ kò lè gbà wẹ́ sọlá ẹ sọ pé láàyè sóòmù sí yàrá fàrùdì ẹnìkan kò lè gbà wẹ́ ọ̀rẹ́ yàn ara rẹ̀ nìyẹn láàyè sóòmù sí yàrá fàrùdì ẹnìkan kò lè gbà wẹ́ ọ̀rẹ́ yàn ilà mẹ̀nà àjùmọ̀ àṣìyàm kọ́bẹ̀ alfajr àyàfẹ́ yìí tó bá ti pinnu fóun fẹ́ gbàwẹ̀ ṣáájú àlùfájà àríkó tó là níta fi sọ pé àwẹ̀rẹ̀ ní pé jámọ́ àmbẹ́yẹnu nígbà tó sàlá sàlá máa wọlé ńgbà mí tó ní kí la fẹ́ jẹ sẹ́ni oṣù jàdá mi dán àṣù kò sóun jẹ́ ọ̀dà mo ti ń gbà rẹ̀ ńgbà náà ìgbà tó dẹ̀ sọ pé mo ti ń gbà wọ̀ yẹn ọ̀sẹ̀ ni àbí àṣùhà tó yé nìṣe o pákìlì ṣe o pákìlì ti bọ́ yìí àwẹ̀ náà fìlà èèyàn lè gbà á látọ̀ ṣe o tó bá pé èèyàn lè dìsáìlì lẹ́ni táì òǹdíwọ̀n ẹ̀sán tẹ́niyẹn ó gbà yẹn níbi ààrẹ tàtọ́wò náà fìlà yóò máa ní ìgbà wo ló azaba o orí pọ̀ fẹ́ gbà wẹ̀ ṣẹ̀gẹ́dà rẹ̀ làwọ́jú tẹ̀ fẹ́ẹ́l ẹnìkan tí sáré pọ̀ fẹ́ gbà wẹ̀ náà àwọn ìjọ mẹ́ndé lápọ̀júwe ó sì látàlẹ́ òdì dàrí ẹ̀ ó dòrò oúnjẹ sàwọn olùkọ́ gbà wẹ̀ náà bá rìn máṣàlọ́ ẹnìkan ó n ó lọ bí sẹ́ ó sá jí lọ pàdé kó sọ́wà ọjọ́ fìdí padà wá gbọ́kàlà ó jẹ́ àwọn ọ̀dà náà àrùkọ́ ìgbà wẹ́ni kí ìgbà wẹ́ <laughs> ó dà ó dà ẹ bá dáná rẹ̀ kí ní gbọ́dọ̀ ìtọ́lẹ̀ ẹ̀sẹ̀ lọ́ra ni ó dà mo ti gbà wẹ́ gbà náà ṣé àgbẹ́ mi ẹbí aago méjìlá ló tó kunu àwẹ̀ méjìlá sígbà tí òòrùn bá yọ Allah subhanahu wa ta'ala ọlá ara ìjírọ̀ rẹ̀ pọ̀ ó pọ̀ jáde rẹ̀ ṣùgbọ́n tó ẹ pààwẹ̀ ọ̀rọ̀ yẹn ni kò tiẹ̀ sáàyè bẹ́ẹ̀ o gbọ́dọ̀ ti pinnu àwẹ̀ láti kí ni o láti kí àlùfáà tó ńlá tó sọ yí pé la yasumu illa man ajma as-siyama qabla al-fajr hadathana Malik ibn Shihab an Aisha wa Hafsa zawjay nabiy sallallahu alaihi wasallam bi dhalik ìyẹn nípa àríṣì قال باب ما جاء في تعجيل الفطر نعم. حدثني يحيى عن مالك عن ابي حازم بن دينار عن سهل بن سعد الساعدي أن رسول الله صلى الله عليه وسلم قال لا يزال الناس بخير ما عجلوا الفطر وحدثني عن مالك عن عبد الرحمن بن حرملة الأسلمي عن سعيد بن المسيب أن رسول الله صلى الله عليه وسلم قال لا يزال الناس بخير ما عجلوا الفطر وحدثني عن مالك بن شهاب بن حرملة حميد بن عبد الرحمن أن عمر بن الخطاب وعثمان بن عفان كانا يصليان المغرب حين ينظران إلى الليل الأسود قبل أن يفطرا ثم يفطران بعد الصلاة وذلك في رمضان باب ما جاء في تعديل الفطر باب مالك رجعت تقوي كم قرانا من الحديث الآن باب ما جاء في تعديل الفطر أجا jẹ́ ká sàlàyé با إيمان تتسينو على tètè تعديل ara ما سينو طبعا طيب حدثني يحيى عن مالك عن ابي حازم بن دينار عن سالم بن سعد الساعري رضي الله عنه عن رسول الله صلى الله عليه وسلم قال لا يزال الناس بخير ما عدا الفطره عربي لا يزال الناس اي لا يزال الصائمون الناس هنا بمعنى الصائمون العام اريد به الخاص لا يزال الناس بخير خير هنا بسنه láyọ̀ zálù nas àwọn e- àwọn gbàwẹ̀ gbàwẹ̀ wọn ní yẹ wọn ní gbò bí khairin lórí dáadáa yàní lórí súnà ẹ̀jẹ̀ gbàgbà rẹ̀ yẹ o ní mọ̀gọ́ ìṣèlú súnà òun náà tàbí lè fìkà àwọn èèyàn wọn ní yẹ àwọn gbàwẹ̀ gbàwẹ̀ wọn ní máa ṣe kò máa ní sáláì máa ṣe kò ń kẹ súnà máa ajá lórí fìtọ̀rọ̀ lọ́kùnrin gbà tí wọ́n bá yẹ tẹ̀ ń sinú lásìkò tí sinú bá tó. yẹn pé tí wọ́n tẹ̀ ń sinú nígbà wo nígbà kí yóò rí pé ṣé táwọn sọ kéèyàn sinú ní irú táìmù là là á àmọ́ ajálẹ̀ fẹ́ tọ̀rọ̀ máa dẹ̀ fẹ́ tọ̀rọ̀ ara ṣé fítúrù kan ti tó náà kó tó máa jálà rẹ̀ ní tó bá tó lè máa jálà máa jà lólùfẹ́ tọ̀rọ̀ lókùrúgbà tí wọ́n bá tẹ̀ mú ìṣínú wá ní àsìkò tí kí ni o tóòrùn bá ti wọ̀ ẹ́ yẹn ni pé tàjídùn fitiri mọ́ta bí sàbùsù mọ̀ṣáratà ìyá gbòòrò bí ṣámsì mo bá ṣàràtà nígbà tí oòrùn bá ti wọ̀ ojú ẹsẹ̀ oòrùn wọ̀ báyìí kálá ti dáhìn náà káṣí kí ni o ìdá àpàlà láyé làwọn wà á dàbàrà náà láàwẹ̀ ọ̀kọ̀dá tọrọ sọ kí oòrùn ìdá àpàlà láyé làwọn náà oòrùn tó bá ti gbà bí ìwọlé wà á dàbàrà náà tọ́sọ̀ gbà bí ìlọ yà tí a rí pé oòrùn tó jẹ́ pé òun la fi mọ ọ̀sán ti gbabi jáde òun lọ tí òru ń gbabi rẹ̀ wọ̀ tàbí pé òru ń súbọ̀ á after sọ̀rọ̀ ẹni tó ń gbààwẹ̀ ẹ́ ó ṣe kí ni o ó ti àsìkò sínú rẹ̀ ti tó nìyẹn so súnà ni káyọ̀tì máa sínú sọ yìí pé tí èèyàn bá mọ ti wọ̀ ẹ́ ṣùgbọ́n ẹni yẹn ó mọ̀ọ́mọ̀ọ́mọ́ lọ ìsinú lára àwọn àfáàní ẹni yẹn ó ti tàpá sí sunnah nebua Muhammad sallallahu alayhi wa sallam. ṣùgbọ́n ìgbà pé ó ń dáwọ́ ìṣó ọ̀bẹ òrùn ti wà bí ò ti wọ ẹ̀hẹ́ ẹ̀yà sí wa bẹ́ẹ̀ àlọ́ ti wà ẹ̀ sì lọ́ra so ẹni o ti ń parẹ́ sórí nǹkan tá a fi máa dá onísúnà àmà àbí ìta súnà jí oníkàṣe kí ni ọ ká máa sínú ní àsìkò tí a bá ti màmá dájú pé òun ti wọ̀. نعم عن مالك عن ابن شهاب عن حميد بن عبد الرحمن أن عمر بن الخطاب وعثمان بن عفان كانا يصليان المغرب حين ينظران إلى الليل الأسود قبل أن يفطرا ثم يفطران بعد الصلاة وذلك في رمضان هذا حديث فرد ضعيف حدثنا مالك عن ابن الشهاب عن حميد بن عبد الرحمن أن عمر بن الخطاب وعثمان بن عفان كانا يصليان المغرب حين ينظران إلى الليل الأسود ó ní mọ́rọ̀ àti usman sàbíkì jàdíkẹ́ta rọ́jọ́lá àhùnmá wọ́n máa ń kírun magrebi nígbà tí wọ́n bá rí pé sísú òru ẹ̀jẹ̀ ń bọ̀ kọ́bùlà yòftẹ̀rọ̀ kẹ́tù sínú tó mọ yòftẹ̀rọ̀ ọmọ sọ̀rọ̀ àwọn ìgbàdàn lẹ́yìn ìrún wà sí àkí sínú kọ̀dá lóka fẹ̀rọ̀ mọ̀dọ́ ṣùgbọ́n aṣọ pé sọ̀rọ̀ kíni dọ̀rí fún mi. so ìta lórí ni láyà zalu nas bi khairin máa àjálùl fìtọ̀rọ̀ so á tètè máa sínú lókun gbàtà bá ti rí àmọ̀dájú wípé ó ṣe kíni o òun ti wọ̀ òun ti wọ̀ á fi kíni o àṣì wà tí ó fẹsẹ̀ múlẹ̀ pé Umar Usman kọ́ kọ́kọ́ ká tó ó fẹsẹ̀ múlẹ̀ باب ما جاء في صيام الذي يصبح جنبا في رمضان نعم حدثني يحيى عن مالك عن عبد الله بن عبد الرحمن بن معمر الانصاري نعم عن ابي يونس مولى عائشه عن عائشه ان رجلا قال لرسول الله صلى الله عليه وسلم الباب نعم يا رسول الله اني اصبح جنبا وأنا أريد الصيام فقال صلى الله عليه وسلم وأنا أصبح جدا وأنا أريد الصيام فأغتسل وأصوم فقال له الرجل يا رسول الله إنك لست مثلنا غفر الله لك ما تقدم من ذنبك وما تأخر فغضب رسول الله صلى الله عليه وسلم وقال والله إني لأرجو أن أكون أخشاكم لله وأعلمكم بما أتقى نعم هذا الباب بما أتقى بما أتقى báàbù máa jẹ́ àfisíyá mi lẹ́dí yusuf ọjọ́ náà bá wọ́n fọ́ fi Ramadan ẹ máa sọ̀rọ̀ ìdájọ́ ààwẹ̀ ẹni tílẹ̀ mọ́ bá tó sì ní jánábà lára ní Ramadan. alákọ̀ọ́kọ́ nínú tẹ̀bú ìbò yìí harry member wípé kéèsì ara Islam o Islam ò sọ àwọn obìnrin wa di èèwọ̀ fún wa gbogbo ọgbọ̀n tó àbọ̀ pọ́kànlélọ́gbọ̀n òfin làlákùn lẹ́yìn lẹ́tọ̀ síyá wọ́n fàtìlà nìsáyìkù. so kẹ́ni kan sọ fún wa pé so òun ti gbà wẹ ìsúnmọ́yàwó òun láà aláṣẹ ìbáàdà wa náà àbúrò mọ́gútó ojú ẹni sì kẹ́yọ́ kẹ́bí nǹkan tá ń sọ wípé látẹ̀jẹ́ àrùn Ramadan ní kún kàmẹ́dá káyà kò sọ Ramadan ní di nọ́mbà àwọn ọjọ́ yín eléyìí tẹ̀ ti ọdí ilẹ̀ má bá lẹ́yìn tó ní dáná bá lára nínú Ramadan báàbù yìí láti dólé ní inshallah rahman alána alána ni wàásù là ń tọrí àbúròjì àtàtà tó ń kíta tó yá mi náà kíta ìdá sọfàkùn àlà àtàlẹ. نعم حدثني يحيى عن مالك عن عبد الله بن عبد الرحمن بن معمر الانصار عن ابي يونس مولى عائشه يا عائشه رضي الله عنها انا رجلا قال رسول الله صلى الله عليه وسلم ìyàwó aisha ní ọkùnrin kan wá bá nàbì sàlám. wọ́n wọ̀ wá kí fún alẹ́ bẹ́ẹ̀. ọkùnrin yẹn wá dúró sí ẹnu ọ̀nà. wà á ní asma. ìyàwó aisha dẹ̀ ń gbọ́. ya Rasulullah. ó ní ìyàwó òjíṣẹ́ ọlọ́run ọba. inni usbihu junuban. arákùnrin yẹn ni wà á ní sàlám sàlám wo ìgbà tí lóbi mọ́lẹ́ ni mo ní jánábà lára láwẹ̀ ni o. wà á ní uridu siyam. mo ti fẹ́ gbàwẹ̀. فقال صلى الله عليه وسلم عليه الصلاة والسلام وأنا جنبا وأنا أريد الصيام آمين أنت شاس أمين أمي قد مو مو جيل عراي لأن تنتنا بلان èmi náà sì fẹ́ gbá rẹ̀. fàtẹ́sìlú wàásù. fàtẹ́sìlú wàásù máa wẹ̀ máa dẹ́gbà rẹ̀. faqala lahu rajul. ká tó kọjá lórí ibẹ̀ yẹn ìtumọ̀ rẹ̀ ni wípé ọkọ tó fẹ́ súnmọ́ ìyàwó rẹ̀ nínú Ramadan. wọ́n gbọ́dọ̀ ti parí iṣẹ́ àníyẹ. five forty five lápòjúwe kí five forty five yẹn tó tó pé àbúkọ́ pé lórí ẹ̀ kí sàníyàn ti parí wọn ò bá àmọ́ ti ìwẹ̀ sóyè wa torí pé ìwẹ̀ kìí ṣe mọ́jẹ̀mú fún ààwẹ̀ bá mọ́jẹ̀mú ni fún kí ni o sọ̀rọ̀ ẹ dákun ṣe yorùbá yẹn mo rí gbé kalẹ̀ so kò sí láì fi fọ́kọ àtìyàwó nínú Ramadan kí wọ́n bá kí wọ́n lẹ́tọ̀ọ́ pẹ̀lú ara wọn ní gẹ́gẹ́rẹ́ àlùfájàrí wọ́n lè fi ṣe sàúrù ṣùgbọ́n o wọ́n lè kírun láì ṣe kí ni o láì o wọ́n sì lè wẹ̀ lẹ́yìn tí àlùfájàrí ti là tán ọba rẹ̀ wọ́n jẹ́ wàdé sọ́lọ́sọ́ ní àwọn ọ̀nà oṣù méjì òjò nìbá èmi náà mo jí náà títẹ́ lọ́bàá wà lára mi mo dẹ̀ fẹ́ gbàwẹ̀ mo lè ń wẹ̀ má dẹ̀ sókè má dẹ̀ gbàwẹ̀ ẹ̀mà àwọn onímọ̀ ní ṣàgbọ́ ọkùnrin wa قد غفر الله لك ما تقدم ìwò dàbí àwa ẹ̀wù kan tó sọ. ó fẹ́ rọ́dà tẹ̀sẹ̀rẹ̀. ìtànà bíi sọ yẹn ó ti di òfin ẹ̀sìn. òun á fẹsẹ̀ pé ànábì ànábì ń wọ́n sọ̀rọ̀ ànábì ìwà àkàkọ́. ìtí mo sọ fún ọ yìí kí ni ó fi ẹ̀sìn ní. ànábì sọ̀rọ̀ láti sọ̀rọ̀ pàgọ́ ìdìbò àròsọ̀ àti bá bínú wọ́kọ́l níbi ní. wàlláhi inni la arju an akuna akhshakum lillah wa a'lamakum bima attaqi. arábìnrin ni wàllá mọ̀fọ́lá múra kí ló ṣe inni la arju an akuna akhshakum lillah pé èèyàn jẹ́ tó pa ọlọ́run ọba jù nínú yín èmi náà ni ọlọ́run ọba ṣe bẹ́ẹ̀ ní tí mo rọ kẹ̀ náà lọ́rọ̀ ti ṣe fún mi. wa a'lamakum bima attaqi èmi náà mo dẹ̀ mọ nǹkan màá máa ṣe tó fi ń fi dẹni olùpá ọlọ́run ọba jù lọ èmi náà mo mọ̀ jù yàrá ní sẹ́fẹ́ pààrọ̀ náà wọ́n máa jù mí lọ mo sọ nǹkan fọ ìwọ́n ṣe kí ni wọ́n tọ́lá ìfitàbí gẹ̀ẹ́tì láwẹ̀ àwọn yàrá bá rí sùn náà ẹ sáà ń dára bẹ torí pé kò fi ìmọ̀ kò ṣe kí ni ẹ bá wà níbi sọlá ànẹ́bínú ànẹ́bínú wọ́n rà sún fún mi so ẹ̀sìn ìmọ̀ ló ní àlàyé làtìtì ń kọ náà. حدثني عن مالك عن عبد عن عبد ربه بن سعيد عن ابي بكر عن عبد الرحمن بن الحارث بن هشام عن عائشه وام وام سلمه زوجي النبي صلى الله عليه وسلم انهما قالتا كان رسول الله صلى الله عليه وسلم يصبح جنبا من جماع غير احتلام في رمضان ثم يصوم. أولا وعن ابي عائشه أم سلمة رضي الله عنهما وارضاهما أنهما قالتا أما قصيك به النبي كان المداومة كان káánà rasulullah sallallahu alaihi wasallam ìdẹ́sí ànábì ni wípé yusbihu junuban àmọ́ ilé àmọ́ mẹ́ba lẹ́yìn tí ó ní jánábà ẹ bá mọ̀ wo minji mẹ́rin bẹ́ẹ̀rẹ̀ tìlás. ètò ìkọ́sọ́ bá rẹ̀ bí sùn lára àwọn fèrèsé níbi lábẹ́ ìjọ ní jánábà látara kí ni o ìṣẹ̀tọ́ pẹ̀lú àwọn aráàlú rẹ̀ sùn lára. fi Ramadan náà ni o ìsọkùnrin gbàdúrà sáwẹ̀ ẹ kí wọ́n tún sàlàyé dáadáa sí wọn. fi Ramadan nínú àwẹ̀ tó mọ̀ yẹ̀ حدثني عن مالك عن سمي مولى ابي بكر بن عبد الرحمن بن الحارث سو كلا يا مالك لو بدا رمضان رمضان سو بي ابو جوا كو لو ابو كو لو تاتو لو تكاف سو ابو ني تكاف دو سو بي ها كلا سو تكاف تكاف وانتم عاكفون في المساجد ẹtọ́ bá lọ ìtìkáàfù nìkan ni ò lè súnmọ́ ìyàwó rẹ̀ so ìtìkáàfù dẹ̀ ní last ten days náà kọ́ ni àbí first twenty days nǹkan أنه سمع أبا بكر بن عبد الرحمن بن حارث بن هشام يقول كنت أنا وأبي عند مروان بن الحكم وهو أمير المدينة فذكر له أن أبا هريرة يقول من أصبح جنبا أفطر ذلك اليوم فقال مروان أقسمت عليك يا عبد الرحمن لتذهبن إلى أم المؤمنين عائشة وأم السلمة فلتسألن فلتسألنهما عن ذلك فذهب عبد الرحمن وذهبت معه حتى دخلنا على عائشة فسلم عليها ثم قال يا أم المؤمنين إنا كنا عند مروان بن الحكم فذكر له أن أبا هريرة يقول من أصبح جنبا أفطر ذلك اليوم قالت عائشة ليس كما قال أبو هريرة يا عبد الرحمن أترجو عما كان رسول الله صلى الله عليه وسلم يصنع فقال عبد الرحمن لا والله قالت عائشة فأشهد على رسول الله صلى الله عليه وسلم أنه كان يصبح جنبا من جماع غير احتلام ثم يصوم ذلك اليوم قال ثم خرجنا حتى دخلنا على أم سلمة فقالت مثل ما قالت عائشة قال فخرجنا حتى جينا مروان بن الحكم فذكر له عبد الرحمن ما قالت فقال مروان أقسمت عليك يا أبا محمد لتركبن دابتي فإنها بالباب فلا تذهبن إلى أبي هريرة فإنه بأرضه بالعقيق فلا, تخرج فلا تخبرنه ذلك فركب عبد الرحمن وركبت معه حتى أتينا أبا هريرة فتحدث فتحدثت معه فتحدث معه عبد الرحمن ساعة ثم ذكر له ذلك فقال له أبو هريرة لا علم لي بذلك إنما أخبرنيه مخبر هذا الحديث فيه فوائد كثيرة لكن أختصر حديث يا أقوى ما بس ما كان قالوا فوائد كثيرة جمة هنا عن مالك عن سمي عن سمي مولى أبي, أبي بكر بن عبد الرحمن بن الحارث بن هشام أنه سمع أبا بكر بن عبد الرحمن بن الحارث بن هشام يقول كنت أنا وأبي عند مرة marwan ibn hakam wannan wa òun àtàwọn àpọ̀lọ̀ marwan ibn hakam ọ̀wọ̀ àmìrì madina marwan ibn hakam ni ó ní àmìrì madina nígbà náà fàdókì rẹ̀ máa gbọ́ o wọ́n bá sọ fún marwan ibn hakam yìí pé àbúrò ẹ̀rọ ọ̀jẹ̀ làánì ó ṣe fatiwa ìsọ bí àwọn àmàjọ ó ṣe fatiwa bọ́sọ̀ ṣe fatiwa yakul mọ̀nà hasba àjọyọ̀nà kí lábúrò àfàtúwà rẹ̀ ni pé ẹnikẹ́ni tó bá lọ jẹ́ pé lè bá lọ mọ́ tó jẹ́ náà bá la after ọ̀dà àlùkàlù yà ó láwọ̀ ẹjọ́ náà fatuwa ta ni sàbí yìí mo bá fatuwa rẹ̀ ẹ rí i pé nínú àwọn olùsọ kọjá rẹ̀ aṣọ rẹ̀ náà nípa rí i pé sọ̀rọ̀ lè gbé fatuwa kalẹ̀ àbí ọ̀tà sọ fatuwa abúlé mọ̀síwòdù ṣe tẹ́rẹ́tì nípa ti nípa tá a sọ rẹ̀ usra àwọn nǹkan ní mẹ́rin sọ́ra rẹ̀ àwọn sọ̀hábà lẹ́yìn tó fi jẹ̀dì kí ṣe tuntun pé ẹnìkan gbé fatuwa kalẹ̀ gbàtí fatuwa rẹ̀ dé ta tó tó ti gbé àwọn èèyàn láwọn pé mọ̀ jùlọ wọn ní àwọn ah, nǹkan tó sọ yóò rí náà wọ́n sọ pé kò rí bẹ́ẹ̀ wọ́n sọ àlàyé mi fún wa á sì mọ̀ ṣá á sì mọ̀ bá tẹ̀lé ayé wa. so àbúrò àti fatuwa pẹ́ tó bá ṣe kí ni o ẹni tí ó bá jí níjà tó dáná bàlá kò láwẹ̀ fatuwa rẹ̀ ni. nígbà tó wa Marwan ibn Hakam ọ̀rọ̀ yẹn tẹ́tí gbọ́ rẹ̀ Marwan ni aksantu alayka ya Abdulrahman ya Abdulrahman dáko mọ mọ mọ fọlọ́nkọ ọlọ́run mo ṣe kí ni fọlọ́nkọ ọlọ́run mo fi bì ọ́. أتذهبن إلي أتذهبن إلى أمي المؤمنين عائشة وأم سلمة ó lọ sọ́dọ̀ àwọn ìyá wa méjì tó jẹ́ ìyá wa mùmìnì ìyá wa Aisha àti ìyá wa Umu Salama á lọ béèrè fàtúwá yẹn ní ọwọ́ wọn nínú àdéhùn tó mú jáde mẹ́ ipò táwọn ìyàwó ànábì wà sallallahu alaihi wasallam ipò ńlá ni wọ́n máa ń lọ béèrè kí n lọ́wọ́ fàtúwá فذهب عبد الرحمن عبد الرحمن ودعبت وذهبت معه نعم حتى دخلنا فسلم عليها ثم قال يا أم المؤمنين إنا كنا عند مروان بن الحكم وذكر له أن أبا هريرة يقول من أصلح جنوبا lọ́sàn nínú àwẹ̀ ó ń dáraba la pé kọ̀ láwẹ̀. sọ̀rọ̀ dáadé kàlẹ́ yọ. àbíyáwó aisha ni. kọ́lẹ̀ tí aisha laysat kama kọ́lẹ̀ Abu Hurayra ya Abdurrahman. n ta bò ra sí fatuwa rẹ̀ kò sé kí ni ọ̀lọ́ o. àtẹrùgọ̀bù àmà kánà Rasulullahi sallallahu alaihi wasallam. àtẹrùgọ̀bù àmà kánà sọ̀rọ̀ yẹ yẹ́sùnà ṣé ìtọ́nùmí máa ń بما سيه فقال عبد الرحمن لا والله رواني والله فلو برا أسعى قويسان نبيو أقويسي تفكيره فتوى تبرا صلوات بامنا وابيره قالت عائشة فأشهد على رسول الله صلى الله عليه وسلم أنه كان يصبح جنبا من جماع غير ó dá mi lójú dọ́dọ̀ Ọlọ́run pàdé sọ́lá sọ́lámà àmì máa ń jí nílẹ̀ ó mọ̀ bá júnùbà tí ó ní dáná mọ́ra mí ń jì máa ń sọ pé ó sì lẹ́tọ̀ọ́ pẹ̀lú àwọn ará rẹ̀ ní gẹ́rì ìtìlá èsì pé aṣọ alálàá o tó pẹ̀ yẹn sùn lẹ́kọ̀ọ́ yà mẹ́bí ó sì gbàwẹ̀ lọ́jọ́ náà sọ́lá sọ́lá ìyàwó Aisha mú ẹ̀rí wá lórí rọ́dù tó ṣe fún lórí kíni o fatuwa àbúrẹ́ rẹ̀ tó o tẹ́lẹ̀ máa gbé ká gbé pátíwá kalẹ̀ tó bá tí o bá fẹ́ sọ nǹkan mi fẹ́ rí tì mọ́kànlá dà pé kò lọ́rùn fẹ́ rí tì ẹ̀rí ẹni ó kọ̀ wá tí wọ́n ṣe kí ni o ètò nǹkan náà. قال ثم خرجنا حتى دخلنا على أم سلمة أبا قول فضع عمي جلني كلا رتان عائشة تتان أم سلمة أتقبل تجاو عائشة أبا يا رب يا أم سلمة ثم خرجنا حتى دخلنا على أم سلمة فسأل على ذلك أما بلغ قالوا كوسينا فقالت مثل ما قالت عائشة لما صلوت يا عائشة صلونا قال فخرجنا حتى جئنا أبا أبا أبا مروان بن الحكم وجدت عن أمير المدينة فذكر له عبد الرحمن ما قال عبد الرحمن بعد انت فقال مروان نعم. أقسمت عليك يا عبا محمد لتركبن دابتي فإنها بالباب آه مروان لي وعبد الرحمن داكو مفلان قولانو أو إلى أبو محمد أو بي dábàá nǹkan ẹ̀gùn ó gbé ó mẹ́rẹ́ ní ọ̀nà fàyín náà àbílẹ̀ báyìí ọ wà á lọ sọ́dọ̀ àbúrò ẹ wá sábẹ́ ti síláàrà. fàyín náà bí ardihi bil aqiq. òtún pẹ́ bóra nígbà náà kò sí láàrin gbòòrò ń bẹ níbi ilẹ̀ tí mẹ́lẹ́ àkík ẹ wá wọn sábà ti ṣe òun ti gbẹ́rọ àjọ mi kẹ́ ẹ́ ok ó yá gbé nǹkan ẹ̀gùn wá lọ mú làbárè bá àbúrò rẹ̀. padà tó kò bí rọ́ọ̀nù náà kò lọ fún làbárè nípa táwọn ìyàwó méjì sọ. rọ́ọ̀kì

làbáàrè ní tí mo gbọ́ ọdí aláwọ̀ tààrà ní ọmọ jù ẹ wo tàá mú làwọn sàn ábàlà ara wọn tọ́bẹ̀ ti fẹ́ ra wọn lò àbúrò àṣọ tó gbọ́ tó mọ̀ àwọn yẹn Marwan wọn ní ẹja lọ́dọ̀ àwọn yàwó ànábì àwọn yàwó ànábì ọdí aláwọ̀ ní òun nà wọ́n ti fatuwa wọ́n sọ tí wọ́n mọ̀ wọ́n fi kíni tì ẹ̀rí àwọn eléyìí náà wọ́n gbé káàkiri pé àbúrò àti ẹ̀ ti bá àti sọ́ọ̀tù ọ̀rọ̀ àwọn ẹ̀mọ́ lọ ẹgbẹ́ nǹkan gùn àgbúrò rẹ̀ òsì láàrin ìlú ẹ lóko ẹ̀ ní akik ẹ lọ sọ̀ǹtẹ̀ ẹ bá bọ̀ ẹ wò tààmùlà wà fàlànà wọn níbẹ̀ láwùjọ wa á ní sinmi á ní sinmi àfa àkànṣe fatuwa ẹnìkan béèrè lọ́wọ́ ẹlòmíì ẹni tó béèrè lọ́wọ́ ẹ̀yẹ ó tún ara ẹni tó sọ yẹn ò rí bẹ́ẹ̀ pẹ̀lú ẹ̀rí bẹ́ẹ̀ pẹ̀lú ẹ̀rí báyìí kí ló yẹ kó o ṣe padà ẹ padà sọ́dọ̀ àfa àpè wọ́n sọ báyìí báyìí báyìí kí ló ẹ borí mídíà ẹ kọ́lá ń kó sànú wọ́n ti lẹ̀ wọ́n dànù so báwọn nǹkan yìí àwọn nǹkan yìí bó ṣe jẹ́ rọrùn nìyẹn náà àbáwọn yóò sọ ara ní tó sọ yẹn ẹ lọ fẹlẹ yẹn hàn làálà bí a tó bá rí yóò ṣe kí ni o yóò change ntọ́sán kò rí léyìí ni sojọ́ ọ̀la àwọn afáàgùn òdàkọ sí àmọ́ láyé nìyí di nígbà kan dàkọ nínú tíra báyìí nínú tíra báyìí ní di géèmù afáàgùn mọ champion alámádá àwọn òbí láì rẹ̀ ṣe ìtàn rẹ̀ àkìlẹ̀sọ ni yàtà kọ̀ yàrá ìkọ́wà yàtà ni yàrá ṣe o ẹlẹ́mìnà àkọ́fẹ́ dàkọjá àánú àrẹ́bá dídá kọjá ẹ ti ń fún wọn lórí ìjónú nígbà kan tá a bá ń sọ̀rọ̀ àmọ́ fikiniti so ìkíláàsì wà dà. sọ̀rọ̀ àti ìsọ̀parí báwo yẹn. عن سمي مولى أبي بكر عن أبي بكر بن عبد الرحمن عن عائشة أم سلمة زوجي النبي صلى الله عليه وسلم أنهما قالتا إن كان رسول الله صلى الله عليه وسلم لا يصبح جنبا من جماع غير احتلام ثم يصوم نعم هذا الحديث هذا الحديث الطريق باب اتفق عليه أيضا دفن مالك عن سمي مولى أبي بكر عن أبي بكر بن عبد الرحمن عائشة أم سلمة زوجي النبي صلى الله عليه وسلم أنهما قالتا إن كان رسول الله صلى الله عليه وسلم يسلك ذنبا من جماع غير احتلام ثم يصوم àmì ìmọ̀njì lẹ́ni tí ó jẹ́ pé tánábà ó wà lára rẹ̀ látara pé ó ní sàánì pẹ̀lú àwọn ìyàwó rẹ̀ yóò sì gbà àwẹ̀ salawatu rabbi wa salamuhu alayhi wa barakatuhu lẹ́nà ní ti àdó tí wọ́n kẹta àkàyè bu àdìsí padà nínú tí àwọn àti mọ̀wá tán nínú ìlú mari mari rahman rahman tí ẹnu ọ̀nà ìdíbẹ̀ ṣùgbọ́n nǹkan tá a fẹ́ múlẹ̀ rẹ̀ ni pé àkàbù sí yam àwọn nǹkan tó ń ṣe pẹ̀lú àwẹ̀ àwọn preparation for Ramadan so oníṣẹ́ ọ̀rọ̀ family àti yanjú ẹ̀ ọkọ àti ìyàwó kò sí kèéṣe aláàmù fún yín lálẹ́ fàlàánà bá ṣe rò ó ná wàbdàgù má kàtàmọ̀ wà so àtàwọn nǹkan mìíràn ti yọ lọ́dọ̀ kí a mú ẹnu bá láti fi qadr wal ilmu inda Allah àti Allah azza wa jal sọ́lá ìgbà ní ẹ̀gbọ́n wa. Allahumma salli ala Muhammad اللهم بلغنا رمضان آمين. اللهم بلغنا رمضان آمين. اللهم بلغنا رمضان وفقنا بصيام وقيام إيمانا واحتسابا اللهم وفقنا بما تحب وترضى اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا من عذاب الآخرة اللهم إنا نعوذك من جهد البلاء ودرك الشقاء وسوء القضاء وشماتات الأعداء اللهم إنا نعوذك من جهد البلاء ودرك الشقاء وسوء القضاء وشماتات الأعداء اللهم إنا نعوذ بك من جهل البلاء ودرك الشقاء وسوء بالله وصلى الله وسلم وبارك على محمد وصحبه أجمعين